أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run tí ó fi wá ṣe kò gẹ́ dáadáa tí a tó wà nínú àwẹ̀ Ramadan tó ní jẹ́ ọjọ́ kẹwàá àbẹ́ẹ̀kọ́ ni kọlọ̀nkọ́ gbà lẹ́sìn fún wa a ń bá ọ̀rọ̀ lọ lórí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn nípa wàládọ̀ọ̀lì ọlọ́run mọ́jẹ̀ jẹ́ pé ojú ọ̀nà tí àwọn ẹni ànù làwọn náà mọ̀ bí bá tàwà ń bá lọ yẹn àwa sọ pé agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹsàn òun ni àdọ̀láàlù àníwà pé anù orísìírísìí ni àwọn àpèlé orísìí méjì so anù nípa àkídà alóhun ló burú jù anù nípa òbúnrò fìkíyà lẹ́yìn ìgbà náà lọ́wọ́ tó bọ́ sí bí ìdọ̀láàlù ìsọ nínú àsìlò náà pé sí ọ̀nà méjì ìsọ nínú tó yí pé ẹni ẹgan fún ara rẹ̀ oúnjẹ ti sọnù rẹ́dì kó tó wá tó wá rí ẹni bá tọ́pù sí tó tó fi wá lékún àti ànù tó ṣe wípé kìí ṣe pó ń tọ́ ń sọnù tẹ́lẹ̀ ṣùgbọ́n nítorí pé wá ṣe nǹkan lọ́sọ̀ fún lọ́bá fi di ẹni ànù ìyẹn la wá tó wá sọ̀rọ̀ tó lórí ẹ̀ ní àná wípé àwọn ẹni ibú a máa ṣe tí ọ̀dá lọ́sọ̀ fún yàn kéèyàn lè sọnù wọ́n lè ṣe lọ́rọ̀ wọ́n lè ṣe níṣe wọ́n lè mọ́ sọ̀rọ̀ ńgbà mí tí wọ́n mọ̀ náwó sí nǹkan lára tẹ́ẹ̀pẹ́ ń bá ti ń rí yọ́mọ̀ sí lọ́nà a sì sọ pé ọlọ́run bá alikiola ó tún kìlọ̀ fún wa dáadáa wípé a gbọ́dọ̀ máa tẹ̀lé ṣẹ̀tán torí ẹni tí máa ń ṣìyàn lọ́nà ni àti àwọn èèyàn rẹ̀ lẹ́gbàá náà làwọn mẹ́nu bà pé àwọn kankan ń bẹ ń lé ayé ìtọ́ bọ́lọ̀ ń ṣe dá gan fúnra ara rẹ̀ ó lè ṣìyàn lọ́nà inú ẹ̀ náà ni àádáadáa ilé ayé àwọn ọ̀ṣọ́ ilé ayé orí àyà yẹn ni àdó sí lánàá nínú àyà míì tó tún sọ fún wa pé orí yẹ̀pẹ̀ tá a wà a múra gidigidi ni káwọn bá ṣìnà torí àwọn nǹkan tí ń ṣìnà lọ́nà bẹ́ẹ̀bẹ̀ o náà ni tọ́lọ̀ ọba àlékẹ́ láńsọ fún anú suratul kahf áyà ìkeje àti kẹjọ ọlọ́ba àlékẹ́ láńsọ pé inna ja'alna wa inna laja'iluna ma 'alayha sa'idan juruza ọlọ́ọ̀bà alékiọlá ó sọ pé inna ja'alna ma 'ala al-ardi zinatan laha àwọ ọlọ́run la ṣe tó ń bẹ lórí ilẹ̀ ní ọ̀ṣọ́ fún àwọn afá kan ní kò ṣe é ṣe pé gbogbo nǹkan tí ń bẹ lórí ilẹ̀ lọ́jọ́sọ̀ tí èyí rí mi tí ó gbójú kó ń bẹ gbó lélé àṣírí àṣẹ apá kan nù àwọn tí ń bẹ lórí ilẹ̀ tí ma ṣe ní lójú ọ̀yìn ọlọ́ni àwọn alàmọ́mọ̀ bẹ. ẹgbẹ́ rẹ̀ kọ́lé ìwọ náà ma sáré pọ̀fẹ́ kọ́lé ọ̀rà mọ́tò ìwọ náà ma sáré pọ̀fẹ́ ra mọ́tò bọ́ bá tún rà kan tó ti rí pé kọjá bẹ́ẹ̀ ó tún ju lọ bọ́lọ̀ ọba ó sì dálé ayé nìyẹn mú mi ní òdodo ní ó fura ń janu tí ò ní iná jàálínà máa alàlàárídì sí ìnà tán láha àwọn ọlọ́run láṣe àwọn nǹkan kan tó ń bẹ lórí ilẹ̀ ní ọ̀ṣọ́ fún àwọn afọ́ ní kódà ìmọ̀ náà ń bẹ lára zina onímọ̀ náà ń bẹ lára zina tọ́lọ̀ fi sílẹ̀ tí wọ́n náà máa sáré rẹ̀ mo fẹ́ jẹ́ ó di dókítọ̀ mo fẹ́ jẹ́ di nọ́ọ̀sì mo jẹ́ fẹ́ jẹ́ lọ́yà mo fẹ́ jẹ́ di àkàntáǹtì nítorí àwọn àǹfààní torí táwọn ti ń nírú ẹ̀ ti ń àwọn nǹkan wọ̀nyẹn téèyàn bá gbé tọ́lọ́run wájú kó jẹ́ pé ní preference ó lè sọ ọyànnù téèyàn ó di nǹkan míì ọlọ́ni linabulawahum ayyuhum ahsanu amala afẹ́fi dán ọmọ ẹ̀dẹ́ ènìyàn wo ni tí wọ́n wà lórí ilẹ̀ yìí pé ta ni ó ṣiṣẹ́ tó dáa jù nú àwọn àfáà sọ pé ayyuhum azhadu ta ni ọ̀rọ̀ ayé sá tí wà iná làjá ìlú náà máa àléhà sọ́ìd àjòrúzà àsìkò ń bọ̀ táwà sọ ilẹ̀ ilẹ̀ di pẹrẹsẹ kò ní sí kókó kan lórí ẹ̀ nǹkan ọ̀gbìn rẹ tí máa dùn mọ́ kò tí ẹ̀sì kò sójò kò sí kan so tí túmọ̀ sí pé àwọn nǹkan mí Ọlọ́run bá ṣe kó lè máa wu ọmọ ẹ̀dẹ́ ènìyàn tó jẹ́ pé ìsìnà yọ́ mọ wá látara abẹ̀ tàbá tí wọ́n sọ pé gẹ́rì lè magodo obì àlẹ́ ìhìn wà lábọ́ọ̀lì ọlọ́mọ fi wá sínú àwọn tó bínú lé lórí àtàwọn tó ẹgbẹ́ sọnù yálà nǹkan alẹ́ ayé tọ́lọ́ ń ṣe lọ́sọ náà lọ́sọ wọ́n nù ni àbí àwọn kan náà ni wọ́n kóyọ̀ sí ọ̀rọ̀ fún wọn tí wọ́n fi sọ wọ́n nù mọ́jẹ̀ kankan ṣẹlẹ̀ sáwà ń bẹ̀ ọlọ́run tó ń bá wa sọ̀rọ̀ nínú tí wọ́n sọ̀yàn nílé ayé tọ́jọ́ ọ̀sọ́ rẹ̀ inú suratu Ala Imran ayà ìkẹrìnlá àti kẹẹ̀dógún ọlọ́ọ̀bá alẹ́kẹ́lá ń sọ fún wa pé zuyyina linnasi hubbu shahawati minan nisa'i wal banina wal qanatiri al-muqantarati minaz zahabi wal fiddati wal khayli al-musawwamati wal an'ami ọlọ́run kó fún wa ní husnul ma'ad ọlọ́run ní zuyyina linnasi wọ́n ṣe lọ́sọ̀ fáwọn èdè ènìyàn yálà ọlọ́run náà lọ́dá bẹ́ẹ̀ ni àbí èṣù náà tó wá rí pé àà nǹkan rẹ̀ ìjọun náà la ṣe lọ́sọ̀ fọ́mọ èdè shahawati hubbu mushtahati ni ṣùgbọ́n torí mọ̀bálága ni a fi lo shahati fún kọ́ ma nífẹ̀ẹ́ nǹkan ojú kòkòrò ilé ayé mínà nìsáì ọwá ń sàlàyé nínú ẹ̀ náà lóbin wà wálìbà nínà bẹ́ẹ̀ náà ni ọmọkùnrin táà máa fi ṣe yànràn wálìkọ́ náà tó yí lílì mọ́kọ́ ń tára ti mìíràn dáàbẹ̀lú wálìfẹ́ dọ̀ àti ọmọ ẹ̀dẹ́ ni ìsì máa ń wú kó dórí fóònù rẹ kó rí pé millions of naira ti ń bẹ́ẹ̀bẹ̀ billions of naira ti ń bẹ́ẹ̀bẹ̀ trillions of naira ọmọ èdè ènìyàn fẹ́ràn rẹ̀ bí bá ti ń nìkan ní ó pé ẹ̀ẹ́dẹ̀n tó sáré mi kò látara òkè kan látara góòdì tọ́lọ ń bá ṣe fún yóò tún máa tàmà wípé kó sì jẹ́ méjì bọ́ bá jẹ́ méjì yóò tún máa tàmà kó tó di bẹ́ta kò sí nǹkan tí ó tó yànjú kó ó gbé jù ní sàárè lọ ó ti báyìí báyìí fúnlé ayé sallallahu alaihi wasallam kódà àbíyàn já àfá yóò ní ẹ kí yóò sì ní kíní kọmọ fi ṣe tọ́lọ́wọ́ <laughs> ààrẹ ẹ̀kọ́ ni bọ́mọ̀ ẹ̀dẹ́ ni ṣe rí nìyẹn ara níwá níun náà ni èsù ti ma ń gbà wọlé ti ti máa ń sọ̀yàn nù tẹ́lòmí ò ní legality pèsè kí ní ìlẹ́tọ̀ mọ́ kókójọ nìkan ni ó wà wàhálà lórí ẹ̀ yóò rò ń ni ó wò kò ní wo wípé sọ́lẹ̀tọ̀ wọ́n ọlọ́run ní wàlẹ̀ kẹ́ìlì ní musa wùwámátì àti ẹṣin tí wọ́n ti fàmì sí lára tí wọ́n ti ṣe lọ́ṣọ̀ọ́ ọmọ èdè ni ẹmọ ń fẹ́ràn rẹ̀ bẹ́ẹ̀ náà ní nǹkan gùn mọ́tò oríṣiríṣi pléènì kódà àwọn ní private plane jet abẹ́ẹ̀kọ́ ní wàlá ní àmì nǹkan ọ̀sìn ọmọ èdè yìí ọmọ fẹ́ kí màálù rẹ̀ ó sùn lọ rẹpẹtẹ orí mélòó ló ti ní kọ́pọ̀kọ́pọ̀ sí ní ọmọ rò kódà tọ́lọ́n bá rẹ̀ ní òfin mọ́rán ti zaka wàlhárìfì bẹ́ẹ̀ náà ní nǹkan ọrọ̀ oko tọ́pọ̀ rẹpẹtẹ alọ́nídá orílẹ̀ àyà àti gbogbo tí a wúyí pátá ìgbádùn bẹ́ẹ̀bẹ̀ tóòtọ́ ṣùgbọ́n gba ìgbádùn inú sẹ̀mí tó súnmọ́ láti tán ni bábíọ́lá ṣe lówó tó ngbà àsìkò tó ọmọ lọ́dọ̀ ọlọ́run ohun ọ̀gbà alẹ́ rárá owó tó sì nígbà náà kò wúlò fún mọ́ní ìsìn àfi ti fi ṣe tọ́lọ́nkó tó kú lókù ọdásùlẹ̀ abíọ́lá wọ́n sì ń kí ó ń bẹ̀ títí di àsìkò yìí ọlọ́mọdé ọparun láìláì ọ̀nà ó fáwọn onímọ̀ wọ́n mọ́ sí wòlímọ̀ nǹkan lásìkò tó wà láyé àríṣokọ́ lábóse lówó tó lọ́dọ̀ ọlọ́run nígbà àsìkò tó èyí tó fi nìkan orípa tó kù ilé rẹ̀ tọ́kọ́ owó tọ́ náà bẹ̀ yóò lè kọ mọ́sálásí bí ogún mọ́sálásí àwọn oròdù ó lè kọ bí ogún ṣùgbọ́n ní ìsìn tán rí náà rílé rẹ̀ wọ́n mọ́sálásí náà lókù tó fi ṣe sọ́rọ̀ àwọn èèyàn ṣe ìtìkáàfù mẹ́ wọ́n kírun àwọn bbc gbé jáde ìpéye billions of naira báyìí ni ilé rẹ̀ ń worth nígbàtọ̀ gbé rẹ̀ èmi sí wọ́n sáwọ́dí gbà náà bí 750 billion àbí nǹkan sáàgbé fígọ̀ kan jáde tí wọ́n gbà áà ah, ìmọ̀lélé yóò zoological garden bẹ́nu rẹ̀ ẹran abẹ ọ̀kan pọ̀ tó ti ui ní wọ́n fẹ́ wo ẹran ẹran bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́lọ̀ wò kódà nù ta gbọ́ ní kó ṣe wíìlì pé wọ́n máa lò fún ilé ìwé àwọn ọmọ òrukàn tọ́rọ ti wòye pé ta ní ó tún lò ọmọ wo ni òsì ń ta tí ó gbé ilé bàbá òun lòun kó lòun ó fi tó ti kọ́lẹ̀ ẹwọ tí tóbi hayati dunya ìgbádùn ilé ayé lásán nìyẹn dáńtàtà ti ó tún ní wọ́n gbé ń lọ Mọ̀dínà kí wọ́n gbé ń lọ Saudi kí wọ́n lọ sí ń bẹ̀ wọ́n tún gbé jẹ́ẹ̀tì ní ẹ́tùn fi gbé mi tó lówó dé táwọn yóò náà tún recognize ẹ̀ pé èèyàn lélẹ̀ yìí <laughs> ẹ bá lówó bàálù kọ́ sàsọ́lẹ̀ rẹ̀ bọ́yá Saudi ọgbà wọ́n máa gbókù rẹ̀ bọ̀ gbówó bẹ́ẹ̀ wọ́n gbà <laughs> owó ló ní tó milẹ̀ táwọn náà mọ̀ kó níbi àwọn tíjọ́ pàdé ṣùgbọ́n síbẹ̀ láàlìkà mọ́ta olè háyà àti dúníyà ìgbádùn ilé ayé lásán nìkan ni ìgbádùn ilé ayé tí ò ní pẹ́ tán wàláhù ìndáhù husnul maab ọlọ́wọ́n bá alékẹ́ ọlá ó ní ìkángun dáadáa ń bẹ lọ́dọ̀ ẹ̀ kọ́lọ̀n kó fún wa ní kangun dáadáa qul a'unabbi'ukum bi khayrin min dhalikum lilladhina ttaqaw 'inda rabbihim jannatun tajri min tahtiha al-anharu khalidina fiha wa azwajun mutahharatun wa ridwanun min Allahi wallahu basirun bil 'ibad ọlọ́ni ẹ̀wà jẹ́ ń sọ fún yín èyí tó lóore jù kẹ máa dìmọ́ àlámọ̀rí ti ilé ayé ìkẹ máa dìmọ́ lọ ẹjẹ́ ń sọ fún yín náà lilladhina taqaw inda rabbihim jannat àwọn tí a bá ní bẹ̀rù ọlọ́run àjánà ọgbà àdẹ̀ra ń bẹ fún wọn tí wọ́n bá ti lólé ayé wọn dáadáa tajri min tahtihal anhar táwọn akérèmọdò tí ó rìn lábẹ́ khalidina fiha wọ́n máa bẹ́ẹ̀ kéèyàn wọnú ilé rẹ̀ kó sílẹ̀kùn báyìí kó sì wọlé kó sì máa rí omi kó sì máa rìn lọ́sọ̀tún máa rìn lọ́sọ̀sí ẹsẹ̀ rẹ̀ òsì kan ẹ̀òbínú yóò ṣe dùn tó nílé ayé ènìyàn tí ọmọ tàbí àrùn kí gíláàsì ọwà lórí rẹ̀ bẹ́ẹ̀ ṣe bọ́ bá lọ báyìí omi ní sàn lọ́wọ́ ẹsẹ̀ tí náà lọ lọ́tọ̀ tébù dúró lọ́tọ̀ àgàtú lọ́tọ̀ ẹ̀tún wọnú yàrá onídàájọ́rí bákan náà sínú èèyàn ní dùn tàlẹ́ ayé nìyẹn o tàlìkì àmọ́ adùn díẹ̀ ju gbogbo yìí lọ ẹ ń bá bẹ̀rù ọlọ́run tí ò sí kóbòkòbò tí ò sì rìn ilé ayé yìí ọlọ́run ní jannatun tajri min tahti al-anharu àlìjánà ọgbà àdẹ́rá tó pé akédèmọ́gbà ọmọ rìn ní abẹ́ rẹ̀ báyìí tá a máa rí khalidina fiha tí ó ẹ̀ ti dàbọ̀ kẹ́ tó gbìyànlé wa ridwanun minallah ìyọnú látọ̀dọ̀ ọlọ́run tí ọmọ yọnú sí wọn wallahu basirun bil ibad ọlọ́run bá lè kí ọlá ọba tó rìnà sí rí gbogbo tí ẹ̀dá ń ṣe ní o anábi sallallahu alaihi wasallam ó ti kìlọ̀ fún wa nínú àdísà Anas ibn Malik tó wà ní Bukhari àti àwọn nǹkan téèyàn tọ́kàn máa ń kórìíra rẹ̀ tọ́kàn ìfẹ́ ṣe ọlọ́run fẹ́rọ kíká ẹ̀ gbogbo ọba ti pass through rẹ̀ ni ó tó láti jẹun nù ọ̀bọ̀ ta ni ìfẹ́ kọ́ mọ́ sùn lọ lásùbà ìwọ́ torí tọ́lọ́run ọwà dìde ó ní ajá ìbọ̀ bẹ̀bọ̀ dáàtì tó lọ́wọ́ mọ́ <laughs> ọbẹ̀rù rẹ̀ ń bòdè ó ò ní gbé àwọn èèyàn ma tajà lọ wọ́n wà lẹ́nu iṣẹ́ láìláì wó fi ti ilẹ̀ ọlọ ṣètọ́lọ́run kọ̀pẹ́ tó ṣe kan ló tún lọ kálàsárì ọmọ lè mọ́ gírígì tó lọ ní jẹ́ ìyàjẹ́ oúnjẹ kírùn jàre kọ́kàn mẹ́ ọbalẹ̀ bá bá délé wọn bá kí ẹ̀kí yóò ní bóò ṣe láìkì islam tó wà láàrùn náà yóò wọlé sí tó ah ọlọ́run yàwá yarú ẹni bẹ́ẹ̀ zaka yíyọ ààrẹ gbígbà tó fi fi panú ọgbọ̀nràn yóò tó gba tàtọ́ wò rẹ̀ ọkùnrin fẹ́ ṣe in tó sì tẹ̀kọjá nìyẹn tó ti bọ́ sí àlìjẹ́nà ìlànà ìsọ̀sáà sọ pé huffati aljannatu bil makari àwọn nǹkan tọ́kàn ìfẹ́ ṣe lọ́lọ́run fi rọ kíká àlìjẹ́nà báyìí tọ́ọ̀ bá tí pass through rẹ̀ ò lè dájẹ́nà yẹn ọ̀nà ó sójú ọ̀nà tọ́lọ́run ó sì sàárá ọyọ zàkà ọlọ ájì lásìkò táwọn èèyàn ń ka millions kí wọ́n tó lọ ájì millions yẹn ò ní jọ lójú iṣẹ́ tó fẹ́ lọ sí lọ́n <laughs> tó jì sí ọlọ́run sallallahu alaihi wasallam sọ pé man hajja falam yarifut wàlám yẹ fún só rọ́jà àkàyẹ́ ọmọ wọ́lá dátí umu ẹmbásí ájì tí ó sọ̀rọ̀ bàjẹ́ tí ó sì ṣe bàjẹ́ lọ́n yọ́ sẹ̀rí padà bí ìgbà tí ẹsẹ̀ bíbí ọmọ tuntun ńgbàyà rẹ̀ bí tí ó lẹ́sẹ̀ lọ́rùn yíò lọ́wọ́ a million tí ni 10 million dání 10 million ọ̀hún níwọ́lọ́ náà ni ń bọ̀ fẹ́ràn rẹ̀ ló ṣe fún ẹ̀wọ̀ mú mi ní òdòdó ẹlòmí ọlọ́run sì séfún tí ò ní lọ lọ́jọ́ orí ẹ̀dẹ́ lé lọ́wọ́ wà ó fàtí náàrù bí shahawat ẹnìkan fẹ́ lọ ájì wọ́n bá sọ fún pé kí ló fẹ́ kó ilé lájì tó sì fẹ́ kan lé rẹ̀ ilé rẹ̀ ni ọkọ̀ kan máa lọ ájì báyà <laughs> ta lọ sọ fún ọ àdébìsọ̀ sálàm ti sọ fún wa pé tẹ́nìkan ọlọ́run bá ti rọrùn ájì fún ọ tètè lọ tọ́rọ ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ lè sí ọ lẹ́yìn ìbàdàn sallallahu alaihi wasallam ta ń sọ fún ọ pé wọn ọkàn tán gẹ́gẹ́ tó kú sẹ́ẹ̀rá àwọn bòmí tí ẹ ti kan pákó tán ní táàrí pánù ìdí sì tún jẹra mọ́ bẹ́ẹ̀ àbáàrí náà rí kí láadé sòtọ́lọ́n tí wọ́n fẹ́ ṣe yẹn ilọ́ ma wo kíma ma níyà pé owó yìí mọ̀ ní wéètì àkílọ́ fẹ́ fi ṣe wàhúfàtí náàrù bí ṣahawat ẹlẹ́ẹ̀kejì wá ní pé iná ní ti ẹ̀ àwọn nǹkan tẹ́mì ma ń fẹ́ tí ma ń sojú kòkòrò àfihàn òun níbi ọba wọ́n ń fà jẹnjẹlé jẹnjẹlé jẹnjẹlé iná lọ́gbọ̀ kọjá tó fi débi náà kọ́lọ̀nkọ́ sọ apó mẹ́ àwọn obìnrin tí wọ́n bá yẹ olú ẹ̀jẹ́ ọtí múmú sínà ṣíṣe tẹ́tẹ́ títa owó èlé gbígbà irọ́ pípa yọmọ pálíra wọn ni àbòsí ilẹ̀ ńlẹ̀ gbígbà gbogbo ń tọ́lọ̀ ń fi rọ kíká iná nìyẹn téèyàn fi wọ̀ ọ́ àwọn nǹkan tọ́kàn mọ́ ń fẹ́ kún ò ní mọ́mí ní òdòdó wà súnra kì yóò sọ́ra kò ní jìn sọ fún irú báyẹn ọlọ́n tó ń sọ fún wánú suratul Isra aya 16 àti 17 ọlọ́n ni wa idha aradna an nuhlika qaryatan amarna mutra fiha fafasaqu fiha fahaqqo alayha alqawlu فدمرناها تدميرا وكم أهلكنا من القرون من بعد نوح وكفى بربك بذنوب عباده خبيرا بصيرا ọlọ́run bá ní wá ìdá àrádínà ànà líka kọríyàtà ń tàwọ ọlọ́run ta bá fẹ́ kó ìparun bá abúlé kò kan àmọ́rínà mọ́tọ́ra fi ha ah, àwọn tààrà rọ̀ ń bẹ́ tààrà rọ̀ fún tí a ń lówó lọ tí a ń lọ́lá ìláàsì ń rọrùn fún wọn fàfásàkù ń fi ha ọwà mọ́ wo apòkí mẹ́ àṣẹ bọ́lọ̀ ń ṣe dálé ayé in tó lè jẹ́ kí èèyàn sọnù gan ti wà ń bẹ́ aslan ẹ̀ntàràrọ̀ ìwọ̀n abálàfà tó tí ẹ bàbá ti ní bàbá ti fẹ́ ṣe nǹkan bá ti náwó sí bàbá ti à kódà ọ̀rọ̀ burúkú ọmọ jáde lẹ́yìn yọ́ ma sọ wípé kò sí tó wó sí ti alẹ́gbọ́ <laughs> innal insana la yatgha arra ustadina inna ila rabbika yọ́ mọ́ sọ̀rọ̀ tó jẹnu ẹ lọ tó jẹnu bàbá ẹ lọ tó jẹnu bàbá bàbá ẹ lọ ara ahù stẹ̀gbìnà tó a ti rí pọ́rọ̀ ń bẹ fún ọlá ń bẹ fún awòyàn pa ìgbò a ní sẹ́bì náà lẹ́kí tẹ̀ẹ̀tẹ̀ ẹ̀dọ̀wálẹ̀ <laughs> tàníọ́ tàníọ́ àwọn tí wọ́n jẹ pírẹsidẹ́ntì àìmọye tó ti lọ́dọ̀ ọlọ́run bí wọ́n ṣe ń sin ẹni tó sì ń ta náà ni ẹ́ sin òun náà aṣọ tí wọ́n fi bòtọ́ dáájú tó lò sí lọ kò wúlò fún bòdénú sáré kò wúlò fún bòdénú sáré iṣẹ́ rẹ̀ tó bá ṣe tó jẹ́ṣẹ́ rẹ̀ nìkan ni ó sẹ́kù pẹ̀lú ẹ̀ ọlọ́run tá bá fẹ́ kó parun bá ìlú kan àwọn tí ó jẹ́ pàwọ̀ ọlọ́run náà láfún wọn ní ọrọ̀ láfún wọn taraf lájíkára ọrọ̀ wọn ìdẹ̀kùn bẹ fún wọn èyí tí wọ́n pé yóò ṣe àjẹjapọ̀ mọ́ ẹran bóhùn ṣe ń jẹ́ lójoojúmọ́ nù lórí mílì kọ̀ọ̀kan ni ẹja wà ẹran wà tó sì mi tọ́wà mọ́ gbé òkú lọ <laughs> ọ̀pẹ́ kan sì ti pé <laughs> lójoojúmọ́ ìtọ́bá wù ní ó mú bẹ́ẹ̀ àbí kí wọ́n mú wá fún kan pẹ mú nǹkan báyìí mú nǹkan báyìí yókù ọ́dàbọ̀ tẹ́rí ẹbí sí fàfásà kó fi ha àwọn tí a ń lọ́rọ̀ náà wọ́n máa ṣèbàjẹ́ àwọn náà wọ́n máa lu ara èèyàn àwọn náà wọ́n máa bẹ́rí èèyàn àwọn náà wọ́n máa kó tọ́ọ̀gì kí tí wọ́n máa fi dàlúrú fàhákọ́ aléyà lè káólù ọ̀rọ̀ àwọ ọlọ́run wà sẹ́lé wọn lórí fádàmàrìnà àtẹ́dìmírọ àbákópa ń bá ìlú yẹn wàkàmù àhàlákínà mìnàlì kòrò ní mímbà dínú àìmọye àwọn èèyàn tàà ti kó parun bá lẹ́yìn tí àwọn àjọ núhù wákàfà àbìrọ̀ bí kàbí ọlọ́run bá ti tó lẹ́n tó nímà fínífíní sí gbogbo ẹ̀ṣẹ̀ àwọn ẹrúsìn ẹ̀ ọlọ́dágún ṣàforíjì wá o tọ́wa sójú ọ̀nà dáadáa o jọ dáadáa táàrin mọ́jà ayẹsẹ̀ kó ń o tẹ́ wá ní ọlọ́run ọba ọlá ọba tó sọ ní rárá ni wípé ìsọnù ìsọnù tọ́lọ̀ ń bá ṣe fún ẹ̀dá rẹ̀ oríṣi méjì ló pín sí alákọ̀ọ́kọ́ ni pé a ń yẹ̀kú náà sábàbù ọ̀dọ̀lá kọjẹ́ pé okùnfà rẹ̀ ni pé òun gan fún ara rẹ̀ ti sọnù fún rẹ̀ òun fún ara rẹ̀ ó ti kú olójú ọ̀nà ó ti sílẹ̀tì anù fún ara rẹ̀ inna hadaina usabila imma shakiran wa imma kafura ojú ọ̀nà méjèèjì lati fi hàn mẹ́ẹ̀dé ènìyàn inú kó sin lọ́run inú kó má sin lọ́run inú kó mórí ọlọ́run inú kó má mórí ọlọ́run nígbà tó bá ti wá ọba wá fílẹ̀ tó yẹn kọmọ̀ sẹ̀rí ẹ̀ padà déédé ni látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run ni wá iná fún sí wà máa sàwọ́ ha fàálẹ́hámà ha fùjúrọ̀ ha wàtàkọwà ha kọ́dí afúláhámà zaka ha wàkọ́dí ń dasa ha ọlọ́run ló ń búra pẹ̀lú ń dá ẹ̀mí ní ọlọ́run fi búra ó tó wá fi ara rẹ̀ tó ń dá níṣẹ́sí ibò ṣe wà yẹn òun tó fi ra òun búra fàálẹ́hámọ́ha fùjú rọ́ha wọ́tẹ́tẹ́wà ha ìtẹ́mi ó fi yapò kí ọlọ́run fi mẹ́ẹ̀mí yóò bá ní òkun olékun kó nínú ọmọ mọ̀nú ndọ́f bẹ́lọ́n kí wọ́n fi sí ọmọ rẹ̀ ó sì fi mọ́ fi sí ọmọ ọlọ́mọ kọ wá ní nǹkan rẹ̀ ló ń ṣe ǹtọ́ ọ̀bẹ́ lọ kí wọ́n fi ṣe wọ́n náà o ṣe wá fi ń sẹni ẹlẹ́ni ìwọ́n lọ pààyàn nítorí pé ọ̀fẹ́ lówó lọ sọ ọ̀bẹ́ lọ kí wọ́n pà wọ́n náà kẹ́lùmí ò lè fi lówó lọ wà náà fún sí ń wà máa sá ọwà máa ṣe ní òkun ó sì ní fẹ́ jẹ́yìn ọwà mẹ́ ṣe nǹkan rí lọ́wọ́ ń ṣe ohun sọ́lọ̀ lọ́wọ́ tí ọ gbọ̀ngbọ̀n lọ síbẹ̀ àbí ẹ̀mí rẹ táìsàn ṣe ló select nǹkan yẹn ńgbọ̀ wá select ẹ̀ wá ní kò burú ṣe ń tọ́ fẹ́ ṣe nu ìyà gidi yọ́ máa ṣèkíní yóò ṣèkejì ọlọ́run sì gbà ọba sí mi báyìí làṣírí ọba tú àà ọ̀nà yíye sí kíkú yíye wọn nà rẹ̀ àà kódà ẹni tí ọmọ ọlọ́ngan yọ nà lẹ́ni tí ò sin lọ yóò ní tó wọn ọ̀wọ́ sí débi pé wọn máa pààyàn ìwọ ń pààyàn òfin sí nǹkan ọ̀rọ̀ <laughs> wà náà fún sí ń wà máa ń sa wá ha fàálẹ́ ha máa ha fòjò rà ha wà tátọ́ wá ha ọlọ́run ló ń búra pẹ̀lú ẹ̀mí àtòun tó ń dá ẹ̀mí níbó ṣe wà yẹn fàálẹ́hámà ha fojú rọ̀ ha ní tí ó jẹ́ ìwà apò kí ẹ̀mí ọlọ́run ti fi máa anábi sallallahu alaihi wasallam ó ní wàlẹ̀ ìfìmù máa ha kàfì náfsíkà áwọ́fì sọ́dírì wákàrí ìta an yẹ tẹ́lẹ̀ bá ń sọ síbẹ̀ náà ó sì tún lọ sí láti máa sọ wípé ẹ ń bá níyàwó nlé kọ́lá farajà tó pọ̀ múmìnà ló gbé léhùn ọmọ ìyá rẹ̀ ní ẹ̀sìn ọmọ ìyá rẹ̀ nínú ẹ̀sìn ọmọ ìyá rẹ̀ ní titayé ìgan náà ádámọ̀ ni ó bí gbogbo wa ìtàn ló sòjòrò lòjọ́ ní òjò ọmọ bó ṣe bá ọtán tákọọ́lẹ̀ bá ń bẹ ni wọ́n ó kọ́ọ́lẹ̀ fún ọ tó fi mọ bó ló ṣe bá ọtán ta lọ́gbọ́tán ṣé bí ìyálẹ̀ ti jẹun àbí ti bá wa máa rọ́jú máa gbébìnú mi máa ṣe sùúrù bọ́ bá ṣe tó pin ọlẹ́mì tọwọ́ amójúkò kọwàá pé wọ́n lọ́run mọ́bẹ̀ọ́ ìjọ́tọ̀ mọ́ tèmi náà bá ní ṣòro nílé ọkọ̀ jẹ́ ọ̀rọ̀ náà gbígbà èyàn sàsílẹ̀ nìyẹn wà náà fún sí ń wà máa sàwọ́ ha fàálẹ́ ha máa ha fùjú ra ha wátàtọ́ wá ha kọ́dí afúláhà máa oríire wá ní ọmọ bẹ fún mọ́nsà káha ẹ yóò tọ́ wá fọ ẹ̀mí rẹ̀ mọ́ ọ̀nà tẹ́mi ó fi wá mọ́ lọ́wọ́ àmọ́ tọ̀ ọmọ ṣètọ́lọ́ ọmọ ṣètọ́lọ́ gbogbo àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó bá ti ń kù díẹ̀ díẹ̀ ó tún mọ́ sákù mẹ́ ó tún mọ́ tọrọ àforíjì lọ́dọ̀ lọ ọkọ̀dé káábà máa ń dà sáá òfò ní ọmọ abẹ fún ẹ ń bá fi dásà ẹ ń tó bá fi aburú pamọ́ sínú ẹ̀mí òfò ní ọmọ jẹ́ ti ẹ̀ ẹn yóò tọ́ bá wá sí lẹ́tì anù tọ́lọ ń bá wá fi ilẹ̀ lórí anù yẹn ìdìláàlù náà ni ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ déédé lọ́lọ́run ọba àlekè ọlá sí ọlọ́run ẹ̀yìn yòówù tó bá fi ìgbàgbọ́ òdodo tó fi jùrọ kèfèrí mọ́mìnì la mọ̀ sí tẹ́lẹ̀ tó bá tún daláwo fàkọ́dídọ́ lásàwà àṣẹ́bí irú ẹni bẹ́ẹ̀ ó ti sọnù kúrò ní ojú ọ̀nà dédé ó fi rán gbàálẹ̀ tẹ́lẹ̀ nítorí òṣèlú ó bá fa ní bá ná kólákólá <laughs> nítorí òṣèlú olóṣèlú ọgbà báwọn ah! ìbáwọn kan ní ẹlọ sí tí a fi rúgbọ̀n ẹlẹ́hun sí wọn ọ̀rọ̀ náà báyọ lọ́lọ́run òjò tí wọ́n wọ́n fásúnà dànù pátápátá olóṣèlú ọgbàyún ọbọ̀lọ́ ọba rẹ̀ mẹ́ bá fi bá fi kèfèrí tó bá fi tó ń bẹ fún ọlọ́run tó ń sọ fún anú suratu Yunus aya 108 bákanáà ìpé qul ya ayyuhan nasu qad ja'akumul haqqu min rabbikum faman ihtada fa innama yahtadi li nafsihi wa man dalla fa innama yadillu 'alayha wa ma ana 'alaykum biwakil ọlọ́run ni rẹ̀ òjíṣẹ́ ọlọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ fún wọn ipẹ́yìn ọmọ ẹ̀dẹ́ ènìyàn kọ́dí já akún alhakumi rọ̀bíkùn òdodo tí wá bá yín lọ́dọ̀ bá ti ń tọ́jú yín fámọ́nì ìtàdà ẹmbádùrọ̀ ojú ọ̀nà òdodo fàínà máa tàdí ìlìnà sí i irú ẹni bẹ́ẹ̀ ọmọ mọ̀nà fúrí ara ẹni wà máa ń fàínà máa yẹ̀dẹ̀ lọ alẹ́ ha òun lọ ó sínà fún aburú nítorí aburú tí ó ṣẹlẹ̀ sílé ìsìná wà máa ana alẹ́ ikùn bí wá kí èmi iṣẹ́ tí ó mọ́ sọ yín káàkiri gẹ́gẹ́ máa ṣe tọ́lọ́un ní gbangba kẹsí ń kọ̀kọ̀ kẹsí mọ́sálásí lẹ́rú tí ń kọ̀rọ̀ yàrá èmi kọ́ ní sọ arábìnrin kan ó sì fọmọ rẹ̀ gbé bẹ́ẹ̀ inú sí fi sí ilé ìwé àti ilé ìké ọmọ sì ti dẹ̀ tí ń borí ọmọ ìké náà ni ó lọ́bá wá bẹ̀ wọ́n wò níjọ́ kan lọ́bá rí pé ah tí lọ́mọ rẹ̀ bá ń ka ìtí ẹkọ́ lè kí ó nísà ń ka nísà ń ka ní òdò àà ẹwà ni òun mú ọmọ ń kò bí o torí ó ti mọ́ kí jùwé lọ ó sì mú tòótọ́ ó sì mú tòótọ́ ẹwùn rẹ̀ ńlá sọ́bálà akẹ́yìn lọ́dọ̀ mùsùlùmí olótìmọ̀ kí ó jùwé lọ ìfẹ́ tí a ní fún wọ́n kàn sẹ́sì ní ìhómi ìpé kàn sí ìsìláàmù ní ìfẹ́ tó ní fún ìwé yẹ ó ti pọ̀ ju ìfẹ́ tó ní fún ákírọ̀ gan lọ ọwá lọ́mọ ohun ti mọ́ kí ó jùwé lọ <laughs> tọ́bá púpù ń jẹ́ wà fún ọ̀lọ́ fi ibò mi tẹ́ríkọ́ àdánwò nù ẹbí wo láàrẹ àsọpọ́lọ̀ ń jẹ níbi ìyẹn wà máa ń dọ́là fàínàmà yẹ̀dílò àìlèha ẹmbá sọnù ọsọnù fẹ́mi ààrẹ àbíkẹ́yìn òkun ládùá àfọmọ yẹn kọ́lọ̀ mọ́jú wọn sọnù bí àti sọnù ẹwọ nǹkan sẹ́yìn bó ló sì lẹ́kì ànù fún ara rẹ̀ báyìí ojúṣe tọ́lọ̀ ní kọ́ ṣe ó tọ́jú ọmọ rẹ̀ kọ́ lẹ́sìn kọ́ mọ́ fi wọná ọlọ́run kí wọ́n náà mọ́ wọná ọlọ́run torí tiẹ̀ ìyún ọ̀kan ìwé ńlọ́kàn kọ́ mọ́ fi bò ó kó di medical doctor kó di nọ́ọ̀sì ṣọ́ọ̀wọ̀ ara àwọn medical doctor tí ń sin lọ́n wọ́láhì tí ń sin lọ́n jẹ́lùmí gan tọ́jà fáà lọ <laughs> nígbà táàrin táàrin tí ò sí ọ̀làjú ni tí wọ́n ń lọ́n gidigidi sámsám ju àfáà mi lọ tó tó kéwú èèyàn wá kan òfógọ́bọ̀ láti rí àfáà ńlá ni àfáà ńlá gidigidi sámsám ni ọmọ rẹ̀ bá rí ìdí mẹ́tìn nígbà ọmọ rẹ̀ rí dìmẹ́tì ó ti ń practice fúnra ọmọ ló ní ohun tó wá fẹ́ rí di kéhùn gan fúnra ara àwọn lọ́bá tún rẹ̀ rẹ́jítà ara ìsìn university tí ó ti kéhù tí ó ti kẹ́kọ̀ọ́ Islam ẹwù tí tóbi Ọlọ́run bàbá tọ́jú rẹ̀ ọ̀nàwó owó tí ń rí díẹ̀ sí gẹ́ tó ná lórí ẹ̀kọ́ lè di medical doctor fúnra ara ọmọ lọ́wọ́ àṣẹ wá sí lẹ́ ọlọ́ rẹ́gísítà gidi ni ó tó tí bó ṣe ń practice tó ó tún lọ ṣe part time kó n fẹ́ kọ́ Arabic òun fẹ́ kọ́ Islamic study òun fẹ́ ṣe nǹkan òun tó fẹ́ gba certificate bẹ́ẹ̀ gan kì í ṣe kíkọ́ lásán òun tó fẹ́ gba certificate lórí ẹ̀ <laughs> ẹ̀wù títóbi Ọlọ́run tọ́lọ́run ṣe ìtọ́sọ́nà fún ọmọ even gan ju òbí lọ so ẹlòmíì tá bá ní ọlọ́run sí lọ́nà òun lọ́kọ́kọ́ ti sílẹ̀tì ìsìnà fúnra ara rẹ̀ ìran kejì níbi ìsìnà tí ọlọ́run fẹ́ dá rẹ̀ tóró náà ló fi tíṣẹ́ ẹnu Kùránì wa man yudlil ẹndọ́lọ́n bá sọ́nù ó fi tíṣẹ́ ẹni o náà ní wípé èyí ti sọ sókè pé àwọn àdámọ́ kan ń bẹ ti ẹ̀dẹ́ ènìyàn máa tí ó ma fẹ́ràn adúlé ayé tádùnlé ayé ọmọ gbé lọ díẹ̀díẹ̀díẹ̀ tí ó fi gbé lọ gbé àbíkẹ́mì ọba nǹkan sáábà ìtẹ́mì bá bá sáábà ìyè fẹ́ fílẹ̀ tó bá ti wà láàrin àwọn ẹni rẹ̀ láti bá ti bí láti kékeré àyígbà ti shift ẹ̀ lọ ọ̀dọ̀ àwọn ẹni rẹ̀ yóò mọ̀ bá wọn sáábà kò ní fẹ́ fi àwọn ẹni rẹ̀ lẹ́mọ̀ bọ́lọ̀ sí dá ìmì nìyẹn bọ́bá ìjẹ́ kejì ní à kò ní fẹ́ fàwọn ẹni bú náà lẹ́mọ̀ torí ẹ̀ ló fi jẹ́ pé tọ́mọ bá yawọ́ ọkọ̀ọ̀kọ́ jókòó lóòrónú kí lọ́nà àbáyọ kìí ságídí kìí ṣe ní ókùnkú ọ̀run nínà ọmọ akẹgbàbò lónìí òkẹgbàbò lọ́dọ̀ ọkẹgbàbò lọ́tùnlá fàkúlù kọ̀rí ní bilimọ̀kọ́rání yẹ́kítẹ̀dì anìlìmárì látẹ́sí aríwà ábúsírí kọ̀rí ìnáwó fàkúlù kọ̀rí ní bilimọ̀kọ́rání yẹ́kítẹ̀dì ní tààlìmọ̀ tààlìm má bèèrè ń pa ni ọlọ́wù àárín ọkọ sáya gan ọkọ a máa dá tóbìnrin ọwà kó dáadáa látara ọkọ aburu latara le je opposite obìnrin oburu ó burú ọkùnrin náà wà kó aburú látara ìyàwó ẹ̀ ìgbà mí obìnrin ni ọkùnrin wà kó dáadáa látara ìyàwó ẹ̀ ìtẹ́mì bá ti bá ń sáábà ìmọ̀ fẹ́ blend síbẹ̀ tó bá di kókò ń bẹ̀ yóò fẹ́ nira láàfin mọ́ ń sunkún nígbàtí yìnyẹn ní bá kú lànàbí wa náà sallallahu alaihi wasallam Eh, inna Allaha la yu'adhib eh, bi bukai al-wajh so walakin yu'adhibu bi hadha ọlọ́ọ̀bá ò ní àwọ́kàmọ̀kọ́lọ̀ sallallahu alaihi wasallam ọlọ́wọ̀ ní jẹ wá ń yà nítorí pa asunkún nítorí òkú àbábanújẹ́ nítorí ẹni wa tọ́lọ ẹ̀mí wa ti bá sábà ó sì wà lọ bá ní àrímá ó tó dàlì kìyàmá ṣùgbọ́n yu'adhibu bi gbàtọ̀ máa gbà àti ẹta o aláàánú rẹ lọ́lọ́ yìí o bọ̀lọ̀fọ́lọ́sí gbọ́ bá ń sunkún arò lágbàjá lọ ah, jagunjagun alágbára kìníkankankan so ọ̀n tí ń kọ̀wé síbi inú ọlọ́run so ẹ̀mí tó bá ti bá sábà kèfẹ́ kò mẹ́ ìmọ̀ bá fẹ́ bá lọ ni. So, bọ́lọ̀ ti wá dẹ̀ mí yẹn nìyẹn tó bá ti wá rí ẹn tó da yọ́ mọ̀ bá lọ tó bá rẹ̀ tí ọ̀dá yọ́ mọ̀ fẹ́ bá lọ náà nẹ ọlọ́run sọ fún anú suratu Yusuf lẹ́nu ànábì Yusuf alayhi salatu wassalam aya 53 alábi Yusuf sọ pé wà máa ò bá rí ònàfú sí inna nafsala ammaratun bis-su'i illa ma rahima rabbi inna rabbi gafurun rahim anábi yusuf ń gba ń tó oníwà máa ubari unafusi ẹgbẹ́ mọ́ fún ẹ̀mí máa o inna nafsa la amaratun bisu'i ẹ̀mí fẹ́ máa ṣe tí ọ dáyìn ẹ̀mí ìmọ̀ fẹ́ ṣe tí ọ dáyìn tó bá bá sábà yóò fẹ́ máa bá lọ والنفس كالطفل إن تهمله شب على حب الرضاع وإن تفتم ينفتم أبو نبردا ẹ̀mí dàbí ọmọ èké ni tọba ń gbọ́yàn sí lẹ́nu tí èkó ọmọ ọdún mẹ́wàá yóò mọ̀ bọ́ mú ǹsọ́ kí lọ́kàn bẹ́ bọ́bá lọ́bá mọ̀tẹ́ bá já lẹ́nu ọmú kódà kọ́ mọ́ ti tẹ́ tó yẹ kẹ́ já lọ́nu ọmú yóò gbàgbé ẹ̀ náà ni bẹ́ẹ̀ni ọmọ ẹ̀dẹ́ èèyàn ti rí nìyẹn ǹdọ́bá ti bá sáábà ní ọmọ bá rẹ́ tọmọ bá ti yàwọ́ ronú kọ́ lọ síbi àwọn ẹni eré wà má lọ fi wọn o ẹlòmí ò sójòrò yóò ní ọmọ yìí mo mú wa mo fẹ́ kọ́ kẹ́kọ̀ọ́ dáadáa ni mo sì kọ́ jẹ́ pé bọ́dì ní ọwọ́ bọ́dì mo fẹ́ fi sí ó ti yàyàkúyà kọ̀ wá ní sọ̀yùn jáde ni ọba bọ́bọ́ ni yọba mọ́ spoil àwọn ọmọ ọlọ́mọ ilẹ̀ ìjọba mẹ́bẹ̀rẹ̀ ẹ ìjẹ́tì ẹ̀ padàpadà ní kọlọ tí rehabilitation center <laughs> kó mú lọ́bẹ̀ wọ́n bá tún ìwà rẹ̀ sí <laughs> kọlọ gbé lọ́dọ̀ àwọn ẹni rí yóò change ẹ ń bá gbé nọ́ọ̀fì àti kí o lásìkò rẹ̀ rọrùn pọ̀ tó gbọ́ lásìkò bá ti tó báyìí ó ti ẹ̀ nílẹ̀ ìgbàgbà tí ọ̀dọ̀ lọ́mọ níbi táwọn mùsùlùmí ń bọ́ ní nọ́ọ̀fì o kálukọ́ lọ mọ́sìkì ni yóò kún lọ kọ̀bá àṣẹ bí i kọ̀bá àmọ́sí mọ́sìkì kọ̀jẹ́ bì kan tí wọ́n ṣe pẹ́ńpẹ́ kúlẹ́ báyìí tí ó gbàjú èèyàn bí mẹ́wàá àbí ó lè ríyàn dúrẹ́dì kọ́ wá fún ó tò lọ káàkiri wọ́n Saudi Arabia the same thing kí ni ó mú ọ tó fi sọ pé pàdé wọ́n ti báńkì wọ́n ti gbogbo ẹ̀ kálukú lọ kírun nígbọ́ bá dẹ̀yìn ìrun kálukú tún sí kalẹ̀ ọmọ ara ọmọ tí wọ́n lọ tàfíìs tàfíìs nírọ̀lẹ́ báyìí tàfíìs wọ́n mọ jáde wọ́n mọ fi bọ́ọ̀sì gbé wọn lọ bóun náà tiẹ̀ náà ṣe ní dùn bóun tọ́lọ́run ṣe ní rọrùn wọn láti ṣe ṣùgbọ́n lọ́dọ̀ wá ń bí aṣọ yíya lọ́mọ kí ọ lọ́mọ lé kí ọmọ wọ̀ lọ lé kí ó àti borùn tó ti gbó lẹ́lómi bá rí gan yọmọ ògbé sóhun àlọ́lé kí ó lé báyìí kọ́lọ̀ kó tún wá ṣe o àtọ́ pé ìwọ tó bá fẹ́ràn ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ó fẹ́ràn Islam má dúró lórí pé ibi tí ilé ìwé àbílé kí tọmọ rẹ̀ lọ nìkan lọ́mọ náwó sí wo míì náà tọmọ rẹ̀ ò sí mbẹ̀ kí wọ́n fi tún nǹkan ṣe mbẹ̀ kí wọ́n fi sponsor àwọn ọmọ kan mbẹ̀ ara imani nìyẹn ara àgbàgbọ́ òdodo nù ta ń lówó sí bọ́lọ̀ ló ní àbúròkú wọn ló ní ni ọlọ́run gbé gbọ́dọ̀ rẹ̀ kúrò ní ọmọ pàṣẹ lásìkò ọlọ́run wà mọ́ owó se pàṣẹ sí kọ́lọ́n járe padàdá o anábi yusuf sọ pé wà máa ó bà rí ò náà sí èmi ọ̀fọ́ ẹ̀mí mi máa iná náà sọ́lá mọ́ra tún bí sùn ẹ̀mí máa fẹ́ ṣe tí ọ̀dá ni ilá máa rọ̀hímọ̀ rọ̀bí afẹ́ntọ́lọ́n bá sànú rẹ̀ kọ́lọ́n sànú ti aná iná rọ́bí ìgàfó rọ́rọ́hí ọlọ́run tó bá ti rí tí ọ̀dá tí ò yẹ kí mùsùlùmí ó ṣe nígbà àúdùbìlẹ́mìnà ṣètọ́rọ̀ jí ilẹ̀ kíbẹ̀nu àúdùbìlẹ́mìnà ṣètọ́rọ̀ jí àdá ṣètọ́n àdá ṣètọ́n ọkàn rẹ̀ ó lè sí òní ń lè ṣe nǹkan yẹn mọ́kọ́ wá máa tì díẹ̀ díẹ̀ kọ́ máa pa nẹ́bí tiẹ̀ ọ̀ntara rẹ̀ jẹ́ tó fi bára rẹ̀ nú ẹ̀ òní mà obìnrin táà rẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ ọba ti wá bá ọ yàgbé ilé ọba ìsìlámù mú nítorí bẹ́ẹ̀ sáàmù lélé lélé ẹ̀tìyànjú ẹ̀tìtúká mọ́kọ́ wá mọ́ bá pa lẹ́bí tí ẹ̀ ah. hmm. báyìí sáà sí ń sọ pín ní sóbi kọ́lọ̀ mọ̀ fíṣẹ́ sọ wa ọlọ́run sọ́nu sílátọ̀ àyà 50 pé fàyín lam yẹ́sẹ̀ jíbú láka fa'alamu annama yattabi'una ahwa'ahum tí wọ́n bá jẹ́ pé ìwò òjíṣẹ́ ọlọ́run mọ̀ yí pé àwọn káàfì wà mọ́ ní adọ́lú mẹ́mọ́ ní tàbá hawahu tàwà ní fi sọnù tó tó ẹn tí ń tẹ̀lé ìfẹ́ ẹnu ara rẹ̀ bigayri huda minallah láì tẹ̀lé ìtọ́sọ́nà tọ́lọ́wọ́n bá lékẹ́ ọlá tó sọ̀kalẹ̀ ta fẹ́ lò mẹ́ ní pé ìdíláàlù tó bá ṣẹlẹ̀ tọ́lọ́ ní wà mọ́ tó ń bá sọnù tó sọ́nù ń pa kíni ọ sọ́nù ń pa pé ó ń gan fúnra ara rẹ̀ ó sì lẹ́tì àdù fúnra ara rẹ̀ ọlọ́ni bá lè tàbá àlẹ́dí iná tọ́lá mú àhàwá ahun bí gẹ̀ẹ́rì ẹ̀lìn àwọn tí wọ́n sàbò sí wọ́n tẹ̀lé ìfẹ́ ẹnu ara wọn láì lo ìmọ̀ rárá fàmọ́ yá hádí ìmọ̀ ni àdọ́lọ́lọ́ ta ló lè fọ̀nà mẹ́ntọ́lọ́ sọ́nù ọlọ́mọdé asọ́nù